kẹ́ ẹ jókòó sí di irọ́ kẹ́ jókòó sí di irọ́ irọ́ la máa díyà irọ́ náà la sì ń là ń tú síta yìí. ẹ ẹ wá ń ṣàdúrà pé kí n kú wọ́n ẹ̀ ṣàdúrà kú kò yẹ yín ni kọ̀mọ̀yá ń fífù yìí o. kọ̀ọ̀rá èkó ọ̀rọ̀ òye yín o ẹ̀ ń ṣàdúrà kí n kú èyí tẹ́ ẹ ṣe ní year two thousand ṣé mo wá kú ni látìgbà tí mo ti ṣe àrùgàrí amadíyà tẹ ẹ gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi tẹ ẹ ní ẹ lérò pé mo ti bá lọ ṣé èèyàn wá ní èsì ọ̀rọ̀ you see ẹ mọ̀ kí mo fẹ́ràn yín sá o wàlá ẹ mọ̀ ẹ mọ̀ kí mo fẹ́ràn yín à ah. ó yẹ kí n máa sọ ọ̀rọ̀ míì ni àmọ́ mo fẹ́ràn yín mi ò fẹ́ wọ ná mo sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ amadíyà ni wọn ò ní sìftà lọ́wọ́ ìwọ ìwọ amadítọ́ bá ní sìftà lọ́wọ́ pè sórí ètò pò ní lọ́wọ́ wàhálà ẹ̀ ò ní àwọn pòfẹ́sọ̀ tìmẹ́yìn àwọn tí wọ́n nínú. músílíù ẹ̀rí ń bẹ́lẹ́ digbí gan ò ẹ̀rí ń bẹ́lẹ́ digbí torí ń bọ̀ wá sí àì tí mo fi hàn án níṣẹ́ ni ń wò bìnàbìnàbìnà òun gbọ́ orí kò ní lọ́wọ́ ńgbà náà la fi sọ pé awo la máa díyà awo nìyí àwọn tí àṣírí yín ẹ̀ẹ̀ta ẹsẹ̀ ẹsẹ̀ open website nísìnyí ni àwọn èèyàn ṣe máa ní access sí nísìnyí ni ṣùgbọ́n ẹ ti kó báwọn èèyàn lọ ẹ ti kó báwọn jìnnà àwọn wà ní wòyí níran o tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ rí i àbá ah, ti discuss ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá ní eh, ẹ̀sìn yín ìṣẹ̀sìn ìsìláàmù ok tẹ́ẹ̀sì tàǹpà Quran sọ̀rọ̀ pé Nàìjíríà freedom of worship freedom of religion freedom of nonsense freedom of jakujaku kò sí ìjọsìn Nàìjíríà in as much tó o bá ti fẹ́ di kú mọ́jọba gbogbo tó bá wù ọ́ lórí dálára kódà tó bá bọ́ ọ̀tá mẹ́tọ́ sọ pé eṣinṣin ni ọlọ́run rẹ kódà NTA wọ́n tún wá gbé ọ sáyé pé a rí dìrì nìkan o ti ń bọ eṣinṣin o kódà ní ọ ní Ministry of Culture àbí kílẹ̀ ń pè Ministry ìtàn dálẹ̀ fún àṣà tourism and and culture kódà wọ́n tún lè ní kó fún ọ lówó so that tí wọ́n bá ti ń sin esinsin esinsin ò ní mọ̀ dàwà láàbò mọ́ wọ́n lè máa inú ilé rẹ̀ wọ́n lè máa wà ó ti yé <laughs> so ibi tí nàìjíríà ibi tí nàìjíríà dé nù ok now ṣùgbọ́n ẹ̀yin pípù ẹ̀ ń kílèmù pé ìsìláàmù lẹ́yìn náà ń ṣe ẹ̀ ń kílèmù pé mùsùlùmí ni yín ẹ̀ ń kílèmù pé ń tẹ̀lé kúránì kúránì tẹ̀ ti fẹ́ bá yí ẹ̀jẹ̀ tí ẹ̀kọ́ lọ́wọ́ gbà fún yín àbí kí ni ìtumọ̀ gbogbo ìsìtá wèrè rẹ̀ tó kọ yìí kí ni ìtumọ̀ gbogbo rẹ̀ yìí ẹ wo pèsè sẹ́mọ̀ pé kí ìbá dá sí pé ọlọ́run bá ṣàánú èmi gan tí mò ń tú àṣírí ìbọ́ta ni ẹ ti fẹ́ mọ pòlúùtì tí mo ti há ẹ ti fẹ́ mọ kọ́ntàmínétì ẹ̀ torí pé bí mo ṣe ń ka yìí àwọn kan ń bọ́ sí mi lórí ń bẹ̀ ẹgẹ́ tí mo sọ so àdánwò ni kíní jẹ́ náà ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀ ń trunkéètì ayé ọlọ́run ẹ̀ ń yí padà ẹ̀ ń yí padà Professor Simeyin I want you to come out and defend all this nonsense. Please come out for the sake of the truth. Come out. Ẹ àmà ni Mr. Gulamandu èèyàn rẹ ni ó ń yin ànábì púpọ̀

ẹ̀ẹ̀dá máa ń wọ̀n èyí náà mọ̀ ẹ̀ẹ̀dá máa ń wọ̀n ẹ̀ẹ̀dá máa ń wọ̀n náà ẹ̀yìn ọ̀gá yín Mr. Gulam Amadu ó ní òun lọ́nú ẹ̀mí ó ní òun wàrà nàbì àti Abubakar àti Ali àti Fatima ó ní Fatima bá ní kò ń gbé orí òun wá òun bá gbélé Fatima lẹ́sẹ̀. yàwó yàwó àbí ó ha bẹ́ẹ̀ <laughs> ẹ má wọ̀rí àní ntẹ́ ẹ̀ tí gbọ́ tẹ́lẹ̀ ẹ̀ tún gbọ́ ṣe rí ní twenty years ago yẹn mo kàn bá yín mo kàn máa ń họ́ lẹ́bàá ni ojú egbò gangan mo fẹ́ tọwọ́ bọ̀ báyìí wa mọ̀ pé àṣé ìjọ amadíyà àṣé kẹfẹ́rí amadíyà ló kọ́ wọn àṣé wọn ṣe mùsùlùmí àsáwọn náà ní tírà àwọn tí aṣáájú wọn lòun gbà lọ́dọ̀ ọlọ́run tó ránṣẹ́ ẹ̀túba o ṣe ẹ̀ sì gbọ́ ẹ̀túba ẹ̀yin tí èsì sàmádì yà àtẹ̀gẹ́ mùsùlùmí gidi ṣe ti rí wọn báyìí nìsín ẹ nídìí kẹ́ ẹ ní sympathy fún wọn o ju pé kẹ́ máa bá wọn bẹ lọ́run lọ pé kọ́lọ́run ọba kó jẹ́ kí wọ́n lè tù ú bá alọ́ fi wá ṣe kò ń gẹ́ eré o so ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ tí ẹ jẹ́ kí n fi mọ́ ń bẹ̀rù ká mú ọ̀rọ̀ míì sọ torí ọjọ́ tòní ọjọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti ìbéèrè àti dáhùn àtàwọn kéde ni so kéèyàn dúró mẹ́ẹ̀bá yẹn alọ́ọ̀fù wa ti kò gẹ́rẹ́ now um, ẹ̀yin obìnrin ṣẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀yin obìnrin ah ìdákẹ́rọ́rọ́ yín lónìí ó mọ̀ fún mi lára ó fún mi lára o mo lákìyèsí kan tí mo fẹ́ pè yín sí ọ̀pọ̀lọpọ̀ yín tàbí kí mọ́ lọ́pọ̀lọpọ̀ díẹ̀ nínú yín yálà èyí tẹ̀ ń wá síbí àbáwọn tí ò wá síbí báyìí à ń rí yín pé ẹ̀ ń lo kéèpù ẹ̀ lo kéèpù ńlá ṣùgbọ́n orí yín ń ga sókè ẹ́ orí yín orí yín ga sókè sórí yín súnké ni ṣé ẹ̀ tún súnké sórí ni àá a sì mọ ibi tí ma ga lára yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́ dì. ìpàkọ́ ò sí ń bẹ́ẹ̀ àbí <laughs> ẹ̀yin obìnrin tó rí yín sunké ẹ tẹ́tí gbọ́ tí mo fẹ́ sọ yìí wàláì ọ̀kan nínú àdánwò tó lágbára òní kó rí obìnrin ó sunké nípasẹ̀ irun orí rẹ̀. tí orí obìnrin bá fi súnké látara pé ó ṣe irun sórí orí rẹ̀ wá ga tàbó súnké síwájú àbó súnké sáàrin àbó súnké sí dípò kórìrè ó flat orí obìnrin tó bá súnké ànábì ní kò ní gbóòórùn àlìjẹ̀nà. ẹ̀gbàwá rẹ̀ mo fẹ́ kà yìí nínú sọ̀hí Bukhari ànábì ní sinfani lam arohuma sinfani lam arohuma igun méjì kan èmi ò tí ì rí wọn o ṣùgbọ́n wọ́n ń bọ̀. tẹ́ ẹ bá ti rí wọn láyẹ̀dẹ̀kùlù nàlìjánà wọn ò ní wà lìjẹ́ náà o wọn ò ní wà lìjẹ́ náà o egun àkọ́kọ́ ọ sọ̀rọ̀ wọn onísìnfún rìjálùn máàhùn ẹ̀ẹ́. Eh, ah máàhùn síyáàtùn ka azinaa bìlì bákọ̀. ó ní sínfù àkọ́kọ́ igun àkọ́kọ́ nù wọn gúrùpù àkọ́kọ́ nù wọn náà ni àwọn èèyàn kan tí wọ́n máa ń mú ẹgbà lọ́wọ́ tẹ́gbà ọwọ́ wọn tó dàbí ìrù màálù yẹ̀dẹ̀rẹ̀bù nàbí anas ẹgbà tí wọ́n sì mú lọ́wọ́ yìí wọ́n máa fi lu àwọn èèyàn ni. àwọn àfáà ní àwọn wonu ń máa fẹ́ ṣe tẹ̀síìrù rẹ̀ àwọn láwọn ọlọ́pàá ni kóńdó ọlọ́pàá nù kóńdó ọlọ́pàá ànábì ń sọ̀rọ̀ rẹ̀ hùn. wọ́n máa jí àwọn èèyàn ń yà bìgẹ́rì hakin láì lẹ́tọ̀ mo sì lérò pé èèyàn ọlọ́pàá nàìjíríà ṣe ti rí tójú rí báyìí pẹ̀lú endsars ṣe ti rí rí ayé nu o láti rìn gbòòrò yín ló di wàhálà yìí o láti wọṣọ ọlọ́pàá ló dọ̀ràn yìí o ilé ayé nìyẹn o ilé ayé nìyẹn o ẹ̀ tí ìdọ́run o sinfun ma ahum siyatun ka azina bil bakora yadiribu na bi anas igun kanu igun ọlọ́pàá igun oníkóńdó. sífù kejì lọ́wọ́ kan wà níjókòó yìí torí èmi èso ọlọ́pàá fámìlì mi kankan èsì sọ ọlọ́pàá ok ǹjẹ́ ẹ̀rí fámìlì mi kankan ti ń sí ọlọ́pàá ǹjẹ́ ẹ̀rí rí ṣùgbọ́n ìtẹ́ ń ṣe ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ ọlọ́run o ṣe wá rẹ̀yìn obìnrin nígbó kejì nìsáàùn kàṣíyàtùn àríyáàtún màìláàtún mùmìláàtún rùúsù ùnà ka àsìnímàtìlì bókút àlìmá ìlà. àrẹ́bí láwọn obìnrin kan ní o wọ́n ń bọ̀ wá sáyé o àwọn obìnrin kan ní o kàṣíyàtún àríyàtún wọ́n á wọṣọ ṣùgbọ́n ìlàjì ara ni wọ́n wọṣọ sí. Si ìlàjì ara ni wọ́n wọ̀sọ sí aṣọ ò ní bo gbogbo ara wọn ó lè yọ ó lè wọ backless ó lè wọ armless ó lè wọ miniskirt ó lè la ó lè wọlé tí wọ́n là láti bi ìkébé rẹ̀ tí wọ́n là wálẹ̀ gbọ̀n lọ́gà sí pé bí bá ti ń lọ sí bá ti ń bọ̀ ni wọ́n máa rí gbogbo pàlàpolo bí tán rẹ̀ lógún títì kàṣíyàtún àríyàtún lójú ara rẹ̀ ọwọ́sọ àríyàtún àmọ́ wà ní òhò mà ìlàtún irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ má ìlà ìtumọ̀ méjì làwọn afáà fún má ìlà àkọ́kọ́ ó ní àwọn tí wọ́n gún rí kò bí àṣẹ ọlọ́run má ìlàtún àǹṣẹ̀rí àti dìn wọ́n gún rí kò bí ẹ̀sìn ọlọ́run àwọn kan sọ pé ìtumọ̀ mọ́ ìlà ń bẹ̀ yẹn ó ní ẹni tí ń rìn tí ń rèdí rèdí o rèdí rèdí o rèdí ó rìn ń rèdí gbogbo ara ọmọ ọgbọ̀n ní pàràn pàràn pàràn pàràn pàràn pàràn bẹ́ẹ̀ ni pé òun nìkan ni obìnrin bẹ láyé yálà ó jẹ́ olùyapa àti ọlọ́run yálà ó jẹ́ ní tí ń rìn ní títì tí ń rèdí káàkiri tí ń fi bọ́dì dá wà láàlẹ́ mumi láàtún wọ́n ó tún wá jẹ́ mu'allimatun lil fasad wọ́n á máa kọ́ àwọn èèyàn ní aburú wọ́n á máa ní à ìwọ ò já sí tiẹ̀ ni ìwọ ò ìta ni tó o bá di bọ́dì pa tó o sóòkè ẹ̀ sọ́sí tó o sóòkè ẹ̀ tó o ṣègbà tó. wọ́n tún máa pe àwọn èèyàn síbẹ̀ ọwọ́ ní rùhúsù nà àwọn obìnrin tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ rùhúsù nà irun orí wọn kàásì ni mọ̀tìlì bukut alimá ìlà irun orí wọn yóò dàbí kí èyìn ràkúnmí tó ṣẹlulẹ̀ ẹ̀yin obìnrin tẹ̀ mẹ́bẹ̀ ń fọwọ́ lé orí rẹ wò ọ́fíláàsì ni àbórúké ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá àsìkò ń lọ. fi ọwọ́ lé orí rẹ wò irun tó o ṣe sórí òrùké ni àbò flat ó flat ni ṣé ọ̀wá sẹ́ni tí wọ́n á rúké ń bẹ̀ ni. rùwúsù nàkà á sì asmatin libukut alima ila irun orí wọn yóò ga bíi kí ẹ̀yìn ràkúnmí tó ṣẹ́ lulẹ̀ kí ni máa mú kí irun obìnrin yóò ga nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ òun ni kóbìnrin ó dirun tán kó so ọwọ́ irun rẹ̀ papọ̀ kó dì í tẹ́ ń pè ní o lè wá gbé ọwọ́ ṣùkú ẹ̀ o lè gbé síbi àwùjẹ bí báyìí ó sì lè gbé sí àárín orí ó lè gbé sí ìpàkọ́ gbogbo èèyàn ni ó mọ̀ pé orí yìí ti yọ kúùkù ok ọ̀nà kanu ọ̀nà kejì òun ni kóbìnrin kó lọ wá irun kírun bí irun òkú àwọn àwọn òkú tí wọ́n ti kú sílùú òyìnbó tí òyìnbó wá fá irun orí wọn tí ti kú lù òyìnbó òyìnbó wá fá irun orí àwọn òkú yóò àkó lọ sẹ́nu mansíìnì mansíìnì ó wá prósẹ́sì ẹ̀ wọ́n àkó wá sí áfíríkà ẹ̀yin obìnrin áfíríkà àwọn náà ní hóò irun àwọn òkú òyìnbó rèé o orúkọ rẹ̀ ní attachment wọ́n á fún ní attachment ẹ wá máa so irun òkú ẹ wá máa so mọ́rí yín wọ́n bẹ́ẹ̀ nù ẹ̀ obìnrin tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ń tí irun òkú ń bẹ lórí rẹ̀ bí mo ṣe ń sọ yìí wọ́n bẹ́ẹ̀ àbí òsì ń bẹ̀ wọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ mọ̀nàká yìí wọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ ah, abẹ́yìn náà kọ́ ni. ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irun òkú orí rẹ lọ túlẹ̀ òkú ò máa lé ọ káàkiri o àdánwò àkọ́kọ́ nu o tó bá ti so irun òkú mọ́rí aláàárẹ̀ ò ní rọgbọ o ojú oorun ò rọgbọ o irun ya tó dì mọ́ rí irun onírun lọ fà tí orí ẹ̀ fi fi ga ànẹ́bì wa mọ̀ tún mọ̀ mọ̀ tún wá mọ̀ mọ̀ sọ̀rọ̀ yín pé láyẹ̀dẹ̀kúlùnà lìjànà gbogbo àwọn obìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ pátá wọn ò ní wà lìjànà wà láyẹ̀jídìnà rí haha kódà wọn ò ní gbòòrò àlìjànà torí àlìjànà fàyínà rí aha láyújàdù mímọ síra ti kazawa kaza wàfíì rìwáyàtìn min sàbẹ̀yìn na kọ̀rífàn àwòkọ́mọkọ́ọ̀lù ànábì nítorí pé òórùn àdídùn àlìjẹ́nnà ẹ ti máa gbọ́ láti ta àlìjẹ́nnà ní ìrìn tó tó báyìí tó tó báyìí nínú rìwáyà míì ó ní ìrìn tó tó bíi seventy years ìrìn bíi tó tó seventy years ẹ ti máa gbọ́ òórùn àlìjẹ́nnà ìwọ obìnrin yìí sọ ń mo sì lérò pé o fẹ́ gbẹ̀sán ọ̀run rẹ wọn èsì gbẹ̀sán ọ̀run nínú iná ọ̀ ń gbá àwẹ̀ o fẹ́ gbẹ̀sán àwẹ̀ rẹ bẹ́ẹ̀ sì ni wọn èyí gbẹ̀sán àwẹ̀ nínú iná olóògbọ́ lọ́ọ̀bá rẹ gbọ́ wọn èsì gbẹ̀sán ìgbàgbọ́ nínú iná ṣùgbọ́n irun fẹ́ di ọ lọ́wọ́ báyìí o irun orí rẹ ọ fẹ́ di ọ lọ́wọ́ o ọ fẹ́ di ọ lọ́wọ́. kò fẹ́ jẹ́ ọ̀wà àlìjẹ́ náà kò sì fẹ́ jẹ́ kó gbòòrò àlìjẹ́ náà bóò ló ṣe wá ṣe sọ́ọ̀mọ́ bá yí bẹ́ẹ̀ ni àbí ọlọ́run núpìwàdà ọlọ́rẹ̀ tú irun burúkú orí rẹ ọlọ́tukù mẹ́. látòní lọ jẹ́ kórì rẹ flat láti àsìkò yìí lọ má dájọ́ sí pé nígbà tí irun ìbá sí mmadụ ajọsi o gbo ose ngbo for the first time yi suku ori re tete ya gbefe nikan bẹun kọbọ otu owo re gbogbo orun to ba se sori o gbọdọ pa owo e pọ ọ gbọdọ su owo e bi ikuku ewo ni iwa na ni anabi lẹni iwa nna pẹlu e kódà ẹni gbòòrùn nna. kí wá ní wàhálà tó ń bá ká òun kírun òun gbáwẹ̀ sàká ṣe ájì òun ṣe dáadáa ọgbọlọọba rẹ gbọ́ ọwọ sí pé irun lásán irun lásán ni ó wà blọọkù ẹ ah, ah. ọdọ ni ah, má o ni pé ẹ̀yin obìnrin mo rí nù ẹ̀jẹ̀ yín pé ẹ fẹ́ ní ìtẹ́lọ́rùn tí wọ́n bá tú ọkùnrin sẹ́gbẹ́ kan tí wọ́n tú obìnrin sẹ́gbẹ́ kan tí wọ́n bá ní ta ni ó ní àdámọ́ àìnítẹ̀lọ́rùn àwọn obìnrin ni ìjọ wo.